الحمد لله الحمد لله رب العالمين خلق السماوات والأرض وجعل الظلمات والنور ثم الذين كفروا بربهم يعدلون أشهد أن لا إله إلا الله وحده لا شريك له له الملك ولو الحمد يحيي ويميت وهو على كل شيء قدير ثم أصلي وأسلم على المبعوث رحمة للعالمين نبينا محمد اللهم ربنا صل وسلم وبارك عليه وعلى آله وصحبه أجمعين أما بعد فيا أمة الإسلام أوصيكم ونفسي بتقوى الله هذه وصية, وصية خالقنا للأولين والآخرين قال الله تعالى يا أيها الناس اتقوا ربكم اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا أمتنا ربنا سبحانه وتعالى عظم شأن النفس ووضع على إهراكها بغير حق كفارة مغلظة وكذلك جعل في قتل العمد القصاص أو العفو والعفو هو الدية فربنا سبحانه وتعالى ساوى بين من قتل نفسا واحدة بغير حق جعله الله سبحانه وتعالى كمن قتل جميع النفوس من أجل ذلك كتبنا على بني إسرائيل أنه من قتل نفسا بغير نفس أو فساد في الأرض الآية فكأنما قتل النفس جميع الآية وربنا سبحانه وتعالى أرسل نبيه رحمة للعالمين لذلك وضع قوانينا إلهيا سماويا لكل من جنى على غيره جناية أثبتت لنا قتل عمر فإنه يقتل بقتيله أو يعف عنه إن عفي عنه أهله أفوا إلى الديار وإلا فالقصاص عليه قال الله تعالى ومن قتل مظلوما فقد جعلنا لوليه سلطانا فلا يسرف في القتل أمة الإسلام من قتل بحديدة يقتل بها ومن قتل برصاصة يقتل بها ومن قتل بالسيف أو بالسكين فإنه يقتل بها ولكن ربنا سبحانه وتعالى بين لنا واجبين على كل من صدر منه القتل خطأ كيف يتخلص جعل في حقه كفارة وهذا في حق الله والدية في حق أهل القتيل لكن ربنا سبحانه وتعالى قبل هذا بقوله ومن قتل مظلوما فقد جعلنا لوليه سلطانا fọ́lá yusuf kìrìkọ́tìlì ọ̀pọ̀ ní fọ́bàlẹ́dà tó síwá ní mùsùlùmí an tọrọ ní fíìkì láti gẹ̀rẹ̀ fán nabi sallallahu alaihi wasallam ẹni ọba dẹ̀ hàn sọmọ jẹ́ kẹfún gbogbo wa allah ban salikun kí annabi wa ban salikun láre àti àwọn ará ilé annabi àti sọ̀hábà rẹ̀ kí àwọn náà pẹ̀lú àwọn tọ́ kẹ pẹ̀lú sallallahu alaihi wasallam ìjọba alkiyama ẹ̀rọ àníẹ́sìn mọ́ àmì ìbẹ̀rù allah subhanahu wa ta'ala

sọ̀látù fún ànàbì nǹkan mẹ́ta lọ́bà dẹ́dà sáàdé ń kún ọmọ àti kúrútọ́n torí ọlọ́run fẹ́ ká mòóre ànàbì sọ́làwátù rọ́bì wọ́sálàmù àrẹ ọba dẹ́dà rán kò lè jẹ́ ìkẹ́ ẹnìkan ò ní mọ̀ pé ìkẹ́ ni àtẹ́bá tẹ̀lé ànàbì sallallahu alaihi wasallam jàmáà wọ́n bí fi ìlójú ọmọ àdàbí àjòjì báyìí lójú wa ọ̀tọ̀ ni ń tẹ́ ń kà sí wa ọ̀tọ̀ ni tí a ní sọ sáàmù kí ni o ti ń sọ kí ni ọba yóò pé rẹ̀ láàfẹ́ ẹ̀sìn owó láwá wà ní orí ọlọ́run ní ọba ní kí ọmọ tẹ̀yìn ìka dáa fún ìpè tó ti jẹ́ lórí ọ̀nà àná ẹ wá bí pé ṣe kéwù nù kí ìyàtọ̀ láàrin ìwà àti àwọn tí ń dáfá ládùúgbò yìí náà kò yàtọ̀ lẹ́yìn méjèèjì bẹ́ẹ̀ lẹ́ni tó bá sì ń tẹ̀yìn

wọ́n sì kí ohun tán pérépéré ń galùkù wọ́n túká ọlọ ẹnìkan máa ká àṣewéèrè ló kí ohun fún ọ ní ìdájọ́ ọ̀gbọ́n láyé tiẹ̀ pàṣẹ ìṣirò fún àwọn òṣìṣirò dára àṣewéèrè bí àánú ọlọ́run lẹ́rí gbà ó wèrè ló kí ohun fún yóò ní níta ní yóò àdáwọ̀ wèrè ní <laughs> o. gbogbo gbọ́dọ̀ dánú wọ́n ìbá àdíyàn 1 million ní ẹ̀sì lẹ́yìn rẹ̀ ó kì kò sínú sí ìrẹ́gán owó kúrò jí padà tẹ́lẹ̀ tí ó kì lẹ́yìn rẹ̀ lẹ́yìn sa ahàlà lìsọ́lá kìí sẹ́ni ẹ̀rùn èntẹ́yìn ti bàbá kílà wíkí ní jọ ọgbẹ́ ẹ̀ṣọ́ ọ̀nà ẹni tí ó bí mọ̀ ládùgbò tí ó jẹ́ báyìí mọ́mù ní àfúnlówó súnmọ́ ọmọ ó tún ìgbà ìwọ̀lọ́ títù nígbàtí pé ìsìlámù sánàbí mú wákò yóò náà ọmọ tí wọ́n jẹ́ ń pẹ̀lú ìsìlámù ọba ti bẹ̀rẹ̀ wà láìrẹ̀ àwọn bọ̀. ìntàmbà bọ̀ oní ọ̀lọ̀rọ̀ ẹ̀mí tẹ́ẹ̀ lè rí mú ẹ̀sìn ní ní bí rẹ̀ títí àti ní ìsìlámù. Allah ó ti ké fún wa wípé ẹnìkan ọgbọ́dọ̀ pa ẹnìkan kó wá máa máa pa. ìmọ́fà tó fi jẹ́ wípé méjì ọ̀pá àyàn wọ́n wá mọ̀ pé ẹni kọ́sọ́dọ̀ àwọn bímọ̀ yẹ́kùtù lùgọ́ àlìbàn nítọ́lẹ́sẹ̀ irú rẹ̀ tí a bá ti tèèyàn èyí òkùnlẹ̀ fún ọmọ lóbi kọ́lá ọ̀nà bẹ̀síyàn ó sì tàmà wọ́n tún wá gbé lọ ní ẹjọ́ ń ṣẹ̀rí akọ̀ lọ́yà wò pé ọ́sá ti lọ́wọ́ rẹ̀ sọ olúwa àrùn nù ni ẹlẹ́jọ́ ọ̀tẹ̀ ní ìbàn ṣùgbọ́n tá a bá wo bó ṣe tàǹbàn ẹsẹ̀ ló ti bá a ó fi hàlẹ̀ mọ́ ló fi tèèsí òun gẹ́gẹ́ bá ibi ó ti bá ni àdájọ́ ń agbẹjọ́rò rẹ̀ ń sọ wípé ẹsẹ̀ tí bẹ̀tì bọ́ntọ̀n kìí ṣe pọ̀ mọ́mọ́ fẹ́ pa ìwọ ní nǹkan nínú ibi ìbọn ti bá o eléyìí mẹ́ni ẹni ọba dẹ́dà ní ẹni ti mọ́ lórí ma lori ni ọ̀dọ̀ àwọn fámílì ẹni tí pa sí kèé sí

jẹ̀mọ́ra ọtí táwọn èèyàn mú o lè mú yẹn fóònù sọ́mù oníṣẹ́ ẹ̀rọ tí kìí ṣe pé mi gbogbo àdáṣẹ́ ń sọ pé àràbù kan lọ́wọ́ ọtí àlàálì ọtí àfẹ́tọ̀ bá jẹ́ púpọ̀ fún mi mo lè pa tó púpọ̀ fún mi pé àràbù kan ẹ ti ẹ̀ dúó kí lọ́lọ́ ń dà sí tí wàá fẹ́kàrà ó ń tàn kìí sí mùsùlùmí òye ta ọlọ́run lẹ́nu o kéyìn òsì sọ pé òun bá tẹ̀sìn rẹ̀

kí èèyàn bọ́rọ̀ social media òní lọ́jọ́ àyábalẹ̀ àfá àlàgbájá tí ẹ bàjẹ́ lónìí ní ìfẹ́nu bá tí ẹ̀jẹ́ ẹ sọ́rọ̀ kíláwà ilé àwọn tí ẹ̀ náà wọ́n bá kọ sí us 81 ìsìnbẹ̀rẹ̀ ọ̀rọ̀ kékeré tí wọ́n fọ́gbẹ̀ bí méjì wọn a máa fi sẹ́yìn ẹ̀pọ̀gbọ̀mọ́ná àdébìtì sọ padà pé ọmọ ni yóò sì mọ̀ sọ̀rọ̀ ń bá mi lẹ́yìn kílà àbálẹ̀ gbóná ìgbẹ́ kò ní kọbi ara sí yóò sì bọ̀ ní ìyọ̀nù ọlọ́run ọlọ́run gbogbo tó kù tó lò láyé kí wọ́n tó kọ́ tó èrí ìlú mi sí ọlọ́run mo ti hangi pẹ́ẹ́lì lọ́wọ́ àmàlẹ́kà àwọn àkọ́mọ́ ó ti gbẹ ní ìyọ̀nù wọ́n ti rẹ̀ tẹ̀rẹ̀ Usman ọ̀rọ̀ bí ọlọ́tàn rọ̀ nígbà tó jẹ́ àhàzà àdéṣà náà sọ̀rọ̀ àwọn ìlú bùkátà kò sówó kò sí kan ó sì gbé owó tí èso kékeré wá sí arab sàlám tìrọ̀n àmì bí wàá mọ̀ pọ̀ ni ó ń ṣẹlẹ̀ wá ní

olóògùn ẹni tí ọ̀lọ́lọ́wọ́ ẹni tí ó jẹ́ pé ìṣùrù ń bá jẹ tí ń bá mu àwọn ní ọmọ ìṣe pẹ̀tẹ̀pẹ̀tẹ̀pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ torí lajọ́ ń ríra bá tí ra wáyìí, tàbá túká ń bìí ọba dídà mọ̀ bí ó ń kalẹ̀ kúkú sí ẹlòmíì lára ìyàwó rẹ̀ ló ti wọ̀ná èsì bí ojú náà ṣé wọ̀nyí gbogbo lẹ́yìn ẹlòmíì àrọ̀ rẹ̀ ló ti wọ̀ná ẹlòmíì ní ẹbí rẹ̀ ló ti wọ̀ná yóò mú wájú yóò mọ̀ sókó wọn ti pàkọ́ ta ni ó bí mi èmi ni mẹ́gàjì báyìí èmi ń gbá èmi làwó. àrùn sallallahu ń pè ó ṣùgbọ́n jẹ̀máà ẹjẹ́ a máa tọrọ bíbú àṣírí kébi ọmọ pàwá kìí ṣe ń tọ́pọ̀ ní ká máa tọrọ ṣẹ́lẹ̀ bí ọba ti pàwá àárínà ìrìnà òdodo ìrìnà rọ́bẹ̀ o èyí ó rìnà òdodo pẹ̀lú tọ́lọ̀ ń fẹ́ràn nẹ́bí pẹ́kọ̀ọ́ yà níbi ìrìnà sí létí ó sì pọnmọ lẹ́yìn ní lọ gba sáfẹ́rẹ́ mi àlọ́wọ́ olóṣèlú ó pọnmọ lẹ́yìn nínú oòrùn ó tún rìn fẹ̀mí wọ́n wá ń há fáfẹ́rẹ́ mi àfún

jòjúmọ́ lè ń kọjá tálìkì àmọ́ o a ti ń sọ gbogbo tó ń kálukú bá ń palẹ̀ mọ́ ní àwọn ayé tó kù tọ́lọ́n pé ká máa gbé ẹmbá ti lé lọ́mọ ogójì ọdún kọ́ mọ́ sí àwọn nǹkan kan síwájú ju bó ti yẹ lọ́mọ o ayé ìjẹun gbogbo àwọn tí ó jẹ́ pàlàgbà tó jẹ́ àwọn àwọn ọmọ ń sọ̀tàn pé ah ládùúgbò ńgbà tí àwọn gbọ́njú àwọn ọmọ bàbá tó lé márùn mẹ́fà méje mẹ́jọ ní àrúgbà àti àǹkọ̀bà tí wọ́n máa ta wọn ìwọ̀n bá wọ́n wọ̀n tán àgàrú àwọn àsìkò táwà yìí ní àsìkò ògìnì tí láwọ́ ní máa pa àwọn arúgbó ìrìn níbo láti rí ọmọ kọkàlùkù náà mọ̀ pé wọ́n ti ń dé ọjọ́ ayé wọ́n ti ń dé díẹ̀ díẹ̀ díẹ̀ ìta àtọ́rí rẹ̀ ń tẹ̀wà láti bí ìjímà mẹ́ta mẹ́rin nílà kan mọ̀ mọ̀ fi ṣe bí wọ́n ṣe pààyàn wọ́n ti fi lo àwọn kàdarí láàrọ̀ gbogbo ẹ̀rìn àwọn tó júwe fún yín ẹ máa kí wọn gan ọ iṣẹ́ ti ṣe déètì wulẹ̀fẹ́ ah, ní ẹwà o ẹ̀ tí ìmẹ́ta ẹni iná ọ̀rọ̀ ọ̀rọ̀ bá mú ah, ní bí ẹ̀sọ́ déètì tí wọ́n bá ń sọ pé èèyàn ìṣiṣẹ́ pé èèyàn ń pààyàn <laughs> ọlọ́njọ́ mọ́jì àjọmọ lẹ́yìn èṣù o òun náà gírébà ìgbèjì ni o àwọn kan bí àdúgbò lọ ilẹ̀ ọ̀pẹ́tì wọn ò kókà gọ́ọ̀mẹ̀ntì wọn án kan òdúró gọ́ọ̀mẹ̀ntì ẹ̀ lọ ẹlòmí stéètì ẹ̀ ẹlòmí ìsinú ìlú ẹ̀ àmì nǹkan kan sàtún ìyá ẹni bẹ́ẹ̀ dákọ̀ fọ́yàn ń bẹ ní White House ní Amẹ́ríkà wọ́n kẹ̀ bàdé tìǹyà ní ẹbàtìlẹ̀ sanwó ọjọ́ ayé sì ń lọ à ń bọ̀ ń bi àwọn ìran sọ́lọ́ ní lè gba túbà bí ò lè gba túbà ó lè gba ṣùgbọ́n ó lálàyé nú alọ́sọ̀rọ̀ wá ní nǹkan mẹ́ ọba ìsàlẹ̀ nǹkan mẹ́ mẹ́ta èèyàn tẹ́ẹ̀sì pa mùsùlùmí aṣọ túnmọ̀ sí ṣeéfì ó lè jẹ́ bí iṣẹ́ fèsì ó lè jọ màmá ṣùgbọ́n kéèsì màmá torí ọwọ́ ẹni tó ti fẹ́lẹ̀ ọmọ èké tàbí wèrè kásánì jẹjọ ṣùgbọ́n a ní ṣúwọ́rù tọ̀pọ̀ àwọn àwòrán tó pọ̀ òun ni fèsì yìí ń gbé wá jọmọ́ra níbi ẹ̀mí fi jẹ́ dúkìá ọlọ́run tí èé ṣe dúkìá èèyàn gẹ́gẹ́ fúnra rẹ̀ gbogbo ọ̀nà tí èèyàn bá sí ìpààyàn bó ṣe rí ó súnmọ́ èèyàn tó ìdájọ́ ọlọ́run ọba yóò kó lórí rẹ̀ o ìdájọ́ ọlọ́run ọba yìí kò kúrò lórí oúntàn àwamọ́ ẹni ọba pa mùsùlùmí kó ṣeéṣì yóò se ìtara méjì ìkẹ́jẹ́ ìwọ̀ ọ̀tọ̀lọ́ ìkẹ́jẹ́ tàwọn èèyàn rẹ̀ ṣùgbọ́n ṣe èsì ń pariwo yìí ó yàtọ̀ sí máàmá máàmá ìbẹ̀rẹ̀ mọ̀ ẹnìkan wípé ti tí ọ̀sọ̀ kí ọmọ apàyàn sí aláyè rẹ̀ sẹ́ẹ̀fẹ́ ẹ̀yìn sọ pé aláyè ọdún ọ̀pàá lẹ́nu ẹ̀ ń bá sí ìdọ̀rọ̀ ọ̀pàá sọ́lọ́run ní kìí ṣe mùsùlùmí ọgbà pé aburú ni tó ń ṣe ọlọ́run ọba ọ̀fẹ́ bẹ́ẹ̀ ṣùgbọ́n ẹ̀ṣẹ̀ ni gbogbo tó ń tọ̀ ṣe tọ́jọ́ ìbàdà ó sì ní lọ́dọ̀ ọlọ́run ọ̀ràn ẹ̀jẹ̀ ló kó wà lọ́rùn rẹ̀ mùsùlùmí ni o kódà kéèyàn assassination ti sẹ́sì kò ní sẹ́ méjì ju ń pààyàn lọ ó ń kírun ń gbáwẹ̀ ìgbẹ̀ẹ̀kan tí ń ṣe yẹ kọ̀ yóò kò ní ìsìláwọ̀ ṣùgbọ́n tó bẹ́ẹ̀ jẹ́ pé tí bẹ̀rẹ̀ mẹ́rin pé tó ń ṣe kò sí ìdájọ́ ọ̀sán láti fẹ́ náà lórí ẹ̀ tọ́sọ wípé àràámọ̀ ni ọ̀rọ̀ ti yàtọ̀ kèfì lé lẹ́yìn o òun náà tàbí ẹni tí ń jalè tí èèyàn bá ń jalè sọ́mọ̀ gbà pé o lè jíjà ẹ̀tọ́ ni ọlọ́run tó wù ìwìkú ìlókì kí ní ìtọ́lọ́sí ẹ̀rọ kọ́mọ sọ bẹ́ẹ̀ tó náà bá fẹ́ máa dùn tí ń bẹ́ ń bí olè ọwá sísan kókó ìsánmà kọwàlẹ̀ kọwà jalè bíjọ́ mẹ́ta kó o pé bóyá ní òṣìṣẹ́ mímọ̀ nígbà wọn ọ̀rọ̀ àdábà wọn dé bí ń kírun bí jẹ́ nǹkan kò kí sí mùsùlùmí. zina ẹ ń bá gbà pé àlàálì ni kì í sí mùsùlùmí ṣùgbọ́n àwọn èèyàn ìwọ́n gbà pé tọ́lọ́run ọ̀fẹ́ ni wọ́n wá ń síbẹ̀ ẹ̀ẹ́ àwọn tá ń sọ ìdájọ́ orí wọn nìyẹn ẹ ń bá màmá pààyàn méjì ní ìdájọ́ rẹ̀ àwọn ará ilé ẹni tó pa sí ní méjèèjì wọ́n wà mú kan ní méjèèjì àkọ́kọ́ alìkìsọ̀ awìdíà awìláfò wàláfò díà wọ́n pè ń tọ̀ náà padà ní ẹni tó mọ̀ mọ́ pààyàn lóòjẹ́ kí ni wọ́n pa padà ní jẹ́ ní burúkú ẹjẹ́ àjọsọ́ ọgbẹ̀ṣẹ̀fẹ́nọ̀jìn nínú àwọn tí èsù ti dọ́tọ̀ ọpọlọ jẹ́ àti sahihain min hadith ibn malik radiyallahu anhu anna imra'ata an jariyatan wujida ra'suha mardudan bayna hajarayn láyé ànàbì náà ní mẹ́jì náà ní kìí tẹ́lú mi àwọn ènìyàn bá sáyé wọ́n rán sáfá ah, wọ́n bá rí ọmọbìnrin kan a lè pè ní ọlọ́mọge a lè pè ní ẹrú méjèèjì náà ló mú nígbà wọn ọkàn wọ́n rí wípé bí ha àrọ́ makọ̀nà in tí ma ń kù lára èèyàn ní ẹ̀mì díẹ̀ tí èèyàn fi gbá lìkì àmà ló kù lára rẹ̀ ilé rí èèyàn kò lè sọ̀rọ̀ mọ́ ara nìyẹn níbo ní ẹ̀tì bá wọ́n wá bá orí rẹ̀ kìí ọlọ́njọ́ kò sígbà tí èèyàn wáyé in tí wọ́n bá kọmọ ní òsì a rí inú àwọn sọ̀hábà tí máa ń bú wa àwátá wá nìfẹ́ ìkẹ́kẹ́ ní kò gbọ́dọ̀ mọ́ ronúkọwá ní ìwọ̀n náà tẹ́gbù tó dẹ́wọ̀ yìí kásì wà láyé ànẹ́bí sọ́ọ̀mọ́ tó yà sọ̀hábì rọ̀sọ́ láyé ànẹ́bí làwọn من فعل بك هذا تنسي وضي فلان من بابا القرآن يكفون ṣẹ́ẹ̀sì mọ̀ pé fùláàánú náà tẹ̀ ń wí náà a jẹ́ pé aráàlú kọ̀ọ̀kan mo lórí ibúnú rẹ̀ ṣe lágbàjá ní fún lórí ìtajọ́ ń gbé fa àwọn máa bẹ̀rẹ̀ ọ̀sán náà wọ́n ní àà ah, ah, tí wọ́n fi dá ọkùnrin kan jẹ́ yẹ̀wùdí fa àwọn máa bẹ̀rẹ̀ ọ̀sán náà bá ti báyìí àwọn máa ti bẹ̀rẹ̀ ọ̀sán náà. bẹ́ẹ̀ kí ló sì kan bẹ lọ́wọ́ ọmọbìnrin ó ṣe ọlọ́run ní aláyàbẹ̀ rọ́jù ẹlọ́mọ́wá nígbà mọ̀dé wọ́n tí ọ̀rọ̀ sí ní ìtàrúgẹ́tì ẹ̀ tí ètò fi wá jẹ́wọ́ wípé òun ni wà áwọ̀sọ̀ àfọ́lá àrùbí sí ń pàṣẹ wípé ìjí adùrọ̀ ọ̀hún ẹ̀yìnà àjọrọ̀ yìí wà àmọ́rọ̀ ọ̀hún ọ̀yà ẹgbẹ́ orí tẹ̀ ní àlórí òkúta kan ẹ̀ ti tójú wẹ̀ nǹkan yóò fẹ́ ọmọ ìṣẹ̀lẹ̀ lẹ́yìn rẹ̀ wọn gbọ́mìímà wọn ni gbọ́mìímà o ń ṣe ọlọ́mbà ní sọ wípé ya Fátímà tẹ́lẹ̀ mi máa ti rí ní ìntọ́ ọba ní ìdí ní o bàbá rẹ̀ mo ti ma sára yìí fún ìdájọ́ ọlọ́rin owó tí wọ́n rọ fẹ́ gbàrẹ̀ tẹ́lọ fẹ́ gbàrẹ̀ ìntọ́lọ̀ ti rẹ̀ èèyàn lámàní ànàbí ní lọ́wọ́ anna fátímátà bíntà muhammadin sárọkọ lápọ̀tán àti yádá ha kápọ̀ màmí fátímà ní lọ bá jí nǹkan tó kó múdà jọ lọ́wọ́ in ń gbé ọwọ́ rẹ̀ ń tẹ́ kódà tẹ́ ẹ bá lẹ́ni tọ́ bá sẹ́yìn pé tẹ́ ẹ mọ ohun tẹ́ fẹ́ sọ tẹ́ ẹ fẹ́ sọ́rọ̀ òdì ẹ bá tọrọ ẹ̀mí gígùn. báwọn ẹni ọlọ́run ṣe máa ṣe nù torí kí ni yóò ti rí fọ́tò òbí ti ń lọ díẹ̀ díẹ̀ náà ni kó tó kó láyé tí ma ti tó dùn fún ah, ọlọ́run jẹ́ nìyí ogun ìkàkó wájú èyí tó ń gbàlùkọ́ ọ̀nà kọ́sẹ̀lẹ̀ nú awalawa ń bẹ́ ọ̀dà gbogbo ń kálukú pẹ̀lá láti láti lóòbọ̀ nígbàtọ̀ wà lọ́dọ̀ ó ṣe fi immunity múyùn tẹ́lẹ̀ kọ̀mọ̀tẹ́ ń pè lájẹ̀lù tó bá jẹ́ bàtàn yóò jò gbólé ìbẹ̀rẹ̀ ló ti jẹ búrẹ́dì ọyẹ kí mílítì ló tún múyàn náà dáam bẹ́ẹ̀ tẹ́ máa ń rí jàùjàùjàùjàùjàùn táwọn ọmọ ilé ń gọ́lẹ̀ yìí ọyẹ kí mílítì ò múyàn náà àwọn èèyàn jíwó tí wò lé ná ayé nù alẹ́sàmù adájọ́ yìí nítorí kíni ẹni tí wọ́n bá ṣe bẹ́ẹ̀ fún dẹ̀dẹ̀ dẹ̀dẹ̀ àwọn èèyàn rẹ̀ ní alẹ́jọ́ ohun kí lẹ́ ń fẹ́ òun ni kí ló kọ́ rí ọ̀sọ̀ fún ẹ̀ ṣùgbọ́n yóò wà pàṣẹ èdè wọn ti dẹ́kun tàbáwò kọ́ ẹmọ́ pa ó sì sàǹfààní náà àwọn ọ̀sọ̀ pé nínú nínú àfẹ́kẹ́ ìpẹ́ ni ṣùgbọ́n tí adájọ́ bá wá pàṣẹ èdè ẹ̀ títí tó pàṣẹ èdè wọn tẹ́gbàgbà ṣe mọ̀ pé ẹni ìrìn ìrìn bó ṣe wà onítọ́jú gbogbo ẹbí ẹyọ̀kan ní bí ẹgbẹ̀rún kí olóhun èṣù sì ti gbọ́wọ́ rẹ̀ ṣiṣẹ́ ẹ bá gbadéyà ọgọ́rùn-ún ràkúnmí ṣe bàtà náà gbogbo ọmọ tí ò lè lọ sí ọmọ pàtàkì fún ìfọ́bì sí gbogbo ìyàwó gẹ̀gẹ̀ náà níta bá nígbà ní àwọn onírọ̀ àwọn òpinú jálẹ̀ ní ìgẹ̀gẹ̀ gbà owó pọ̀sáfún ọlọ́run ní àwọn ní ọlọ́rọ̀ tí ó bá wá rí ṣe tí ó alhamdulillah ọlọ́ni pàmọ́nù fi àlàwó mìíràn àfi ìṣe ohun kí ló dé tá a fi sọ pé ntọ́ pààyàn nígbà tí ò ti pè ní àlálì kò kú òun Islam ọba dẹ́dà lẹ́ni tí àwọn èèyàn bá sàmójúkú òkú torí ọmọ ìyá rẹ̀ tọ́pa ọlọ́run bò lè ṣe mistake lẹ́yẹ èèyàn pààyàn ọlọ́wọ́ tó wàá pè lọ́mọ ìyá rẹ̀ á wà ní ìṣẹ̀lẹ́sìn rẹ̀ mọ́ ọlọ́run ló kíyà wa ẹ̀ẹ̀ẹ̀ẹ̀ẹ̀ẹ̀ẹ̀ẹ̀ ó ní lásìnà nù kátìrù musliman bí kẹbì rọ́tìn awé ṣe ọlá kàtàkì tí ẹ̀sìn mùsùlùmí sí òfin ìjọ́kìsọ́lọ́ ọba alẹ̀ tí ń kírun tí ó gbọ́nà kọmọ̀ sí ọkà wà níwà ẹ̀sẹ̀ kan lọ ìmúgbó ń pààyàn ń gúnbẹ̀ ní ṣe kankan kọ̀fẹ̀sẹ̀ olóòlẹ̀ àwọn ẹ̀sìn ọgbà wọn nìkan lọ́wọ́ rẹ̀ ìṣẹ́ àmì kú ara rẹ̀ ọ̀ràn kan bẹ̀rẹ̀ ọ̀rùn rẹ̀ ni lásìmọ̀ a ní pè ń kẹfẹ̀ẹ́rí bí kẹ̀dì ìrọ́sìn torí ẹ̀sẹ̀ láti ń sọ àníkùsókèrè fọlọ́wùdó afọ̀wìn wọ́dù mo fọ́rọ́ ni ọba dẹ́gà ọba aláforíjì ni ó lè forí jẹun tó bá wù ṣùgbọ́n o gbogbo ẹ̀ ń bá nírú àwọn ẹ̀sẹ̀ bá ń lọ́rùn ìjọba àlìkíyàmà méjì tó ń wọ́pọ̀ sí ń bẹ̀ olùsàpọ̀ láì ń tẹ́sí parí rẹ̀ mọ́ láì kú gbogbo ọdọ́dọ̀ lọ o lè lọ ọ̀nà jẹ̀mọ́ ilé ìlàwọ̀ èèyàn rọ̀ pé àwọn lè gba pápáwọn ti gbẹ́sìn ọlọ́run yé ọyàwó lọ́wọ́ èèyàn wọ́n wá sọ̀rọ̀ sọ̀rọ̀ abúkọ́ lọ́sọ̀rọ̀ pàápín ẹ̀kí lọ ọ̀nà lórí owó rẹ̀ pàdẹ́pàá sàlẹ̀ jẹ̀ náà ilé ọ̀tá ni ànàbí ọ̀sọ̀rọ̀ náà náà ìjàdù ọ̀sẹ̀sán ìgbàwò èèyàn sọ́rọ̀ ń pa wà láti dàjálù ó fàkalẹ̀ àwọn ọ̀sọ̀ àbà wọ́n náà sí wo oko dàbírù kan wájú sọ́rọ̀ ní ìjìnbà wọn sọ́rọ̀ tí wà sẹ́ndì ìpàyọ̀ ọ̀run ẹ̀rù bó kálukú pé nínú ẹ̀ ní wọn ni imagination yẹn ju òtẹ́ mú ọpọlọ wọn pé dàjálù ó jáde tí ó jáde nílẹ̀ ìfẹ́ kèsì ọ̀rọ̀ náà sì dé ìgbàgbọ́ òdodo ní ń pè báwọn jẹ́mọ́ ipa tí ebi kó lórí kámẹ́gbò tọ́lọ́n kámẹ́gbò lọ́n yé kéèkéé kọ́ in tó sì yẹ kébí wọ́n ṣe fún a o ní kó jẹ́ àmà ronú pé ikú ni ìsinmi tàbá ti rí ń pa wọn lọ jẹ́ kò lè dùn lẹ́nu wọ́n láwọn òṣùgbà àwọn jẹ́ náà òṣèré ìdájọba àwọn bọ́rọ̀bọ̀ àwọn tán pè ní kọtùlọ̀kọtà ìṣèṣì pani ọlọ́run ọ̀sàyà àti ń bẹ̀ tí ó bá wá bẹ́bẹ̀ bẹ́bẹ̀ tí ó bá alhamdulillah wọ́n padà ti bíyà ẹwà e tún máa wo àánú ọlọ́run gbogbo àwọn tí wọ́n jogún ẹni wọ́n wá jẹ́ tí gbogbo fífí wọn bá panupọ̀ kún ní ẹpọ̀ ń tán tẹ́nì kanu wọn tọ́bẹ̀ sọ pé wọn ọba ẹjá sàmójúkú ọ̀rọ̀ tó ti wó ẹwọ ìkẹ́ tọ́rẹ́ àti tẹ́kí ni ó ti fi ń bá nílò kò o nígbà tí mo wà nílé yàbù alamíríkà wá ṣẹlẹ̀ báwọn ẹni ọba dáná ẹni tó kù tó lè máa dáwọ̀ rẹ̀ dúró tọ́bà rẹ̀ pípa in tó kù tí ó fi wà nínú máìzì o náà ni wípé torí ara rẹ̀ torí kí o lè máa fi táìmù yẹn ṣe kí ni o persuasion fún àwọn ẹbí ẹni tó pé èèyàn wọn táìmù ẹ̀rọ ó ti lọ lókè ní ń fọ̀rọ̀ yìí ah ẹnìkan wájọ rẹ̀ ó wá ní kí n jọ pé àwọn ẹbí báyìí báyìí bó sọ̀rọ̀ báyìí kóhùn ẹ̀mí nìkan wá tó jẹ́ bí tó lè bèèrè ilmi kó bá dá sọ́rọ̀ yìí musulman lọ́bẹ̀ mẹ́tẹ̀lẹ̀ torípò kò jìnà síbi tá a ti máa ń ṣára tí máa sọ̀dọ̀ àṣà mọ̀sáwà èyí nìkan náà black line gbogbo àwọn ẹbí kìíní àbíkèjì sí ìpọ́ ọlọ́run ẹni tí ó ń gbẹnú sọ fẹ́ bí wọn ó ní ṣe mo ti filẹ̀ mo níbẹ̀ ni ó ní ànígbà wá sí tí ó ti lọ bí wákàtí kan ó ní ti palọ̀rọ̀ rẹ̀ kí ló dé ó nítorí nǹkan méjì kí lákọ̀ọ́kọ́ ó ní bàbá àwọn ọ̀sẹ̀ kú kejì oṣù méje lọ orí ọ̀rọ̀ yìí tí ni bàbá àwọn fi sàárẹ̀ ṣe fi èsì bàbá wọn á pe àwọn jọ ń gbọ́ òkú díẹ̀ ṣe é kù pé ẹ gbọ́dọ̀ gbáwó ẹni tó pa àbúrò ní kí wọ́n padì ní wọ́n ní so lónìí bàbá wọn wà fún sán àwọn yí ọ̀rọ̀ rẹ̀ padà ló ní ẹlẹ́ẹ̀kejì ó lẹ́lẹ́ẹ̀kejì ó ní ibi tí ẹ ti yọ òkú àbúrò àwọn bóòdè kápọ́lọ̀ gan lọ́mọ̀ọ́mọ̀ lọ pa síbẹ̀ àwọn ọmọ ṣe èméjì lórí ìsìlámù rẹ̀ pé a ìkẹ́ ọlọ́run pọ̀ ju kọpọ̀ ọbí lọ nígbà pátá ọlọ fọ́sọ́kèwé ọwá kìbọ̀bì bóyá wọn sọ fún èmi tẹ́lẹ̀ bẹ́ẹ̀ kí ní kankankan ìgbà o ah. mo kò bẹ̀rẹ̀ níbi tí pé lótìtọ́ ọba àjẹ́dà náà gbẹ́dàjọ́ tó lè lórí pípáyàn nítorí pé ẹni tó bá fẹ́ pààyàn yẹ́b àtú àmọ̀wádìí lọ́kọ̀láwà gbogbo bí tí ò ti ní ríyàn káàkiri ètú ulò náà máa wá wọ́n sọ ọ̀rọ̀ ó ní àgbọ̀ ọ̀dà kò sí tọ́rọ̀ ò lè pààyàn sí ẹni báyìí kiri tó kúsílẹ̀ síra èèyàn dáadáa sí ní ọ̀dà tí bàbá àwọn tó sọ́nkọ́ ní fáì ẹ̀yìn ilẹ̀ yìí bàbá yìí yìí tí bàbá sọ yìí tí bàbá yìí náà bá ní nǹkan mi tẹ́yìn náà ò lè sọ pé wàlájú náà báyìí tọ́lọ̀ lè máa àníwá dá lè sí ó ní àbá mọ́sínà ó ní wàlọ́hì rọ̀dínà ọ̀rọ̀ yẹ́ sọ̀rọ̀ wákàtí méjì mẹ́ta mẹ́rin o ó ní àti ìyọnú tí wọ́n ọ̀bẹ́ yọnú ẹnì kankan ọ̀lọ́gbà lórí ẹ̀ wọ́n yíyà mẹ́ wọ́n mọ̀ tẹ̀lé ń òfin ọlọ́run jẹ̀má àwa lè jẹ́ bẹ́ẹ̀ là ń lò nílùú wa ọmọ rí báyìí ẹ̀rẹ̀kùn sí ṣẹ̀rí àtẹ́wà bá wọn náà ṣẹ̀rí àlòfin kan tí a bẹ́ẹ̀ fẹ́ nìkan pẹ́rẹ́ ẹ sì rí pé nǹkan ọmọ ọ̀rọ̀ súnfúlì lẹ́yìn rẹ̀ kí ni nǹkan náà aláàánà wàṣátìmù wàṣábù àgbọ́dọ̀ bóńtọ̀wò tó bá dára ọlọ́run tí ó wá ń gbà ẹ̀sán tọ́lọ̀ ní káfí ó ń gbà lára oúnjẹ ń padà <laughs> kí ni ìgbàwò rẹ̀ tí ọ̀tá bọ́ sára rẹ̀ nígbà fọ́lọ́nù rẹ̀ lọ́dọ̀ nígbà lọ́lọ́rùn-ún èègbọ́ ni àgbẹ̀rọ̀ sílẹ̀ ẹ̀tún gbẹ̀mọ̀ àti gbọ́dọ̀ bí fífí agbọ̀rọ̀lá náà rẹ̀ nítorí ìkíni àníbì ti sọ gbogbo ẹni tí wọn báyìí dágàjọ ọlọ́run kẹlẹ́ ló ńlá yé ń bí nínú tọ́rọ̀ ti kalẹ̀ ọlọ́run ní bí mọ́lá nìkẹ́ àmà àwambọ̀ tó bí wọ́n jẹ́ pé ṣèṣì ní gan làǹtà yìí lọ èèyàn ọ̀sán èèyàn ọ̀pọ̀kúnrọ̀rún ẹrú kò rọrùn ọkùn ẹ̀rú tí ọmọkùn lọ́rùn rẹ̀ kí ni ó sì aláṣọ ń jẹjọ àìdíbẹ̀ já àfil musannaf ibn abi shayba abdullahi ibn muhammad obìnrin kan mẹ́wọ́n pẹ̀lú umu harun obìnrin èèyàn dáadáa ni wọ́n sọ lórí ẹ̀ta lọ́ba mẹ́rin léyà rẹ̀ tí wọ́n ti pàtẹ́lẹ̀ náà ni wọ́n wá ń gé ẹran ń gé léfì léfì wọ́n fẹ́ sí. fàṣẹ́dà kẹ́lìbọ̀nù ti dáàrà fa ákọ̀dà láàmù lẹ́jà kan bá sáré wọlé ajá lọ bá gbé nílà ẹran nígbà ń sá inú wa bí obìnrin wọn bá lọ́wọ́ dìde ohun nílé ọbẹ̀ tí ń bẹ lọ́wọ́ rẹ̀ fàrọ̀mọ́tù bí sìkínì kánàtì bí yẹ́dì ha lọ bá lè ọ̀bẹ̀ fa áàtọ̀ àtù ọ̀bẹ̀ yìí ọ̀bá ajá fàwákọ̀ àti sìkín fi bákùnrin wà ládì ha fàmà tọ́bẹ̀ yọ inú ọmọ rẹ̀ kàn tẹ́lẹ̀ ìní bọ́ sí lọ́mọ bá náà wọn kọ́ gbàbẹ̀ lọ náà kọ́rọ̀ dọ́dọ́ ní ìsìlámù ìyá ìyá ọ̀sán ìtanràn kí é sọ́mọ́ ìlú ní o ọmọ ara rẹ̀ ní o kí ní ìtanràn tí ọ̀sán bí ẹ̀rú ó sì tẹ́sán à ọlọ́run fi ìkẹ̀bá wa lòtí èsì kéèké àbọ̀ jẹ̀máà gbogbo àwọn apẹ́mọ̀tẹ̀ ti pààyàn yìí bó ti ti dáná sáǹsọ yìí kìí ṣe ní ọ dáràn ní ọ tàràn o ìlẹ̀nu tàwa ní ọ tàràn àbọ̀ èèmọ̀ kan wá ṣẹlẹ̀ ádá àlàáhàdì àmìrì mọ̀mìnir ń bẹ̀ Khattab radiyallahu ta'ala anhu lásìkò umaru ìsáàjẹ̀rọ̀ àmà rajulun àmà ẹnìkan ni ọba dada òjì kórìnà ó ti wá ń du áṣáájì áṣáájì kòríájì ìṣe òfin wa dọ̀dún náà ọwọ́ àgbà ọkùnrin kan ní ẹ̀kú ìdáhù lè àdáyìí ìlhajj túwọ́n ìlúlọ́gbà mo fẹ́ kó mú mi sìsì ájì ọ̀pá mi ìwọ́ wà wájú èmi wà lẹ́yìn wọ́n jọ negotiate ọkùnrin ń gbà wọ́n bẹ̀rẹ̀ ṣe ọdún maka wọ́n sì tọ̀wá fún gbogbo ẹ̀nẹ́ sí tí wọ́n rí bẹ́ẹ̀ nígbàtí wọ́n bá ṣe ájì lọ wọ́n lọ wọ́n lọ wọ́n lọ wọ́n lọ فإذا بحفرة أو بئر بالولايات سواء tí a bá kan kòtò lójijì kòtò wọ́n ti bù fákọ̀rọ̀ màá ní wàsákọ̀tọ̀ ìgbé èrò ní a bá jẹ́ sínú kòtò bẹ́ẹ̀ tó jìnà sínú kòtò ẹni tí ń fa afọ́jú òní ọwà ń sálẹ̀ òun ti dé sálẹ̀ afọ́jú náà rẹ̀ dọ́là tókè àti gìrì lórí ẹ̀ntì ń fà ẹ̀ntì ń fà náà wọ́n ló ń dákú ńlò òkú ọ̀rọ̀ ìbá di rántó tókùrù ọ̀sọ́dọ̀ àmìrì mọ̀mìnì mọ̀mìnì kọ̀tọ́ ọ̀pọ̀ pààyàn sọ̀rọ̀ inú ìwà dájọ́ náà wípé afọ́jú lọ́pẹ̀ náà fúdí èyí afọ́jú ọ̀sán ìtanràn gbogbo tọ́rọ náà sàlàyé rẹ̀ ọ̀rọ̀ yìí ọwà bímọ àlà láàrin àwọn mímọ̀ wípé ṣe ìtumọ̀rù sí ìlọ́ra ìtì nítorí wípé àwọn kan fojú pé ẹni tí ń fa afọ́jú lọ parẹ̀ ṣe bá òrí lọ ó kọ́dà kí nǹkan kan bẹ̀rẹ̀ lára afọ́jú tàbàkọ́jú bá kú oúnjẹ ní ọ̀sán nǹkan padà yawni min ar-rahman ibi kútùbù ti bẹ̀rẹ̀ ìjọba jọ ṣé tírú ẹ̀ bá tẹ̀lẹ̀ ẹ̀kọ́ sọ̀rọ̀ àyínà kí ni bá wọlù kí ni ká kọ́ pàṣà sọ nígbà wo ó ní kú ṣe èsì ó ní منه أن نستمر الخطط القادمة إن كان فيه بقية فنسأل الرحمن أن يوفق الجمال ما يحب ويرضى الحمد لله الحمد لله الذي خلق السماوات والأرض وجعل الظلمة والنور ثم الذين كفروا بربهم يعدلون ثم اسلي وأسلم على المبعوث رحمة للعالمين نبي الرحمة نبي التوبة بالقاسم اللهم ربنا صل وسلم وبارك عليه وعلى آله وصحبه أجمعين أما بعد فيا عباد الله أوصيكم ونفسي بتقوى الله هذه وصية خالقنا لجميع الخلق قال الله تعالى يا أيها الناس اتقوا ربكم اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والارحام إن الله كان عليكم رقيبا أمة الإسلام الله سبحانه وتعالى حرم على كل مسلم أطلع أخي المسلم فقال ترك من أن يقتل مؤمنا إلا خطأ ومن قتل مؤمنا خطأ بين الله لنا واجبين في حقه حق لله سبحانه وتعالى كفارة وحق لأهل القتيل أداء الدية وربنا سبحانه وتعالى أعلن على رؤوسنا في كتاب العزيز أن من قتل أخاه المسلم عمدا فإن في أمره أمر إما القصاص وإما العفو فكلا الأمرين إلى أهل القتيل إن أرادوا القصاص إلا أن الله تعالى منعهم من الإسلام في القتل ومن قتل مظلوما فقد جلنا لوليه سلطانا فلا يسرف في القتل الآية أمة الإسلام جاء في الصحيحين من قصة جارية رد رأسها وجد رأسها مردودا بين حجرين وهذا الحديث من حديث رجل بن مالك رضي الله تعالى عنه أن جارية وجد رأسها مردودا بين حجرين فسئلت من فعل بك هذا فلان فأومعت برأسي أن لا فلان فأومعت برأسي أن لا حتى ذكر يهودي فأومأت برأسها النعم وعمر صلى الله عليه وسلم باليهودي فرب رأسه بين حجرين أمة الإسلام فهذا الدين دين الله ودين يسر ودين عدل لذلك من قتل أخاه المسلم عمدا فإن إما أن يقتل وإما أن يعفو عنه هذا القتيل إلى الدية فكلا الأمرين كما قلت سالفا لأهل القتيل وهذا الذي يقول لنا ربنا صدرك ومن قتل مظلومة فقد جلنا لوليه سلطانا فلا يسرق في القتل بارك الله لي ولكم في القرآن والسنة ونفعنا وإياكم ما فيه في الحكي أقول ما تسمعون أستغفر الله العظيم لي ولكم واستغفروه إنه كان غفارا الحمد لله رب العالمين ثم الصلاة والسلام على رسول الله أما بعد عباد الله اتقوا ربكم في السر والآن قال الله تعالى يا أيها الذين آمنوا اتقوا الله اتقوا الله ولتنظر نفس ما قدمت بقده واتقوا الله إن الله خبير بما تعملون أمة الإسلام أما قتل خطأ فربنا سبحانه وتعالى جعل فيه ما جعل حتى وإن كان لمن قتول أقرب الناس ابنا أو أبا أو أما للقاتل خطأ فعليه ما أمر الله سبحانه وتعالى وما حكم به في كتاب العزيز في المسلمة بن أبي شيبة في قصة امرأة يقال لها أم هارون بينما هي تقطع لحوم الأضاحي شد كلب في الدار فأخذ اللحم من لحومها فعمدت إليه ثم رمته بسكين فأخطأته فوقعت السكين في بطن ولدها فمات وما هذا حكم عليه الأمير بالدية لكن دية الخطأ على العاقلة من هم العاقلة سنعرف هم علينا بإذن الله تعالى أمة الإسلام وكذلك ما جرى في عهد أمير المؤمنين كل هذه القصص ما فيها من المسائل الفقهية كما كان عليه خلق هذه الأمة وكما بدنها علماء الدين والذي حضر في عهد أمير المؤمنين بن الخطاب اختلف على الصواب أم غيره أم خطأ وقد استأجر رجل أعمى رجلا يقوده لأداء عمل الحج وبينما هما في العمل إذ خر فوقع في البئر وسقط الأعمى على القائد فمات القائد فحكم أمير المؤمنين الخطاب بدية القائد على الأعمى تعجب الأعمى من هذا حتى كان ينشد في الموسم فيقول يا أيها الناس لقيت أمرا منكرا هل يعقل الأعمى الصحيح المبصرا كلاهما خر تكسروا معا كلاهما خر معا تكثر مع إلى آخر كلام الرجل العامة لكن هذه القصة بها نبدأ الخطبة في الجمعة القادمة إن كان من بقية حتى نعلم كيف فقم الله وشدد في شأن النفس فنسأل الله الذي لا إله إلا هو أن يجعلنا ممن يكون في تسعة من دينه إذا لم يصير دما حراما كما جاء في الصحيح من حديث ابن بن عمر رضي الله تعالى عنهما وأرضاهما ونسأل الله الرحمن أن يجعلني وإياكم ممن يستمعون القول فيتبعون أحسنه اللهم ربنا أعز لسوى المسلمين اللهم ربنا أعز لسوى المسلمين ودمر أعداءك داء الدين اللهم ربنا دمر أعداءك داء الدين اللهم من أراد بنا وبديننا وبكتابك وباسم نبيك بسوء اللهم ربنا عرض الفتن الكرة لكن يتمنى الموت ولا يستجاب له ربنا انتقم لبارك المستضعفين من المؤمنين والأمة في كل مكان وانصر المجاهدين في سبيلك حقا في سائر الأوطان آمنا ربنا بما أنت أهل أنت أهل التقوى وآمن المغفرة ولا تؤمننا بما لا نعلم فلا نعلم الذنوب والمعاصي تب علينا ربنا وتب على السائلين ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار عباد الله واعلم ان ربكم سبحانه وتعالى مرض بامره بدا فيه بنفسه وثنى بملائكته وثلث بكم قال الله سبحانه وتعالى إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلوا على نبيكم الصادق المصدوق القائل في مقلة سيئة ثابتة من نسي الصلاة علي وفي طريق الجنة اللهم ربنا صلي وسلم وبارك على النبي الكريم خاتم الأنبياء خليل الرحمن أبي القاسم نبي الرحمة نبي التوبة الماحي اللهم ربنا صل وسلم عليه وعلى اله وصحبه وسلم تسليما كثيرا